Waking without bringing the workers out to your Good morning to every one of us that is watching us. We are in Akure, Ondo State. This is Oda Road. And we saw what happened this morning with this tipper that fell that get an accident. According to the update that is happening in this road, they say this is how the accident used to occur here. So as we are passing this morning, we come across this one that was happened this morning here. And then we thank God that nobody, nobody affected and there's nobody that is life, there's nobody that is life go on it. So that is one of the wonderful, wonderful things that we can praise God ẹ káàárọ̀ a kí gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti máa wò wá ní ilé lóko ní ìrìnàjò gẹ́gẹ́ bí ohun tí ó ń ṣẹlẹ̀ ìlú Àkúrẹ́ la wà agbègbè Ọ̀dà road ni a wà yìí tí a ti rí ohun tí ó ṣẹlẹ̀ yìí tí ẹ bá rí báyìí ẹ rí wípé ọkọ̀ tí ó máa ń kó tó máa ń kó yẹ̀pẹ̀ òun ni ó ṣubú ní. Ni àárín yìí ní àárọ̀ yìí àmọ́ gẹ́gẹ́ bí ohun tí àwọn ènìyàn ti ń sọ wọ́n sọ wípé kò sí ẹnì kọ̀ọ̀kan tí ọkọ̀ yìí tí ó kọlù tí ó dẹ̀ pa ní àárọ̀ yìí ọwọ́ àárọ̀ yìí ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn sọ àti ohun tí ó tó wa létí ni wípé ní ojú pópó ọ̀nà yìí wọ́n ní wípé bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi ọkọ̀ ṣe máa ń ṣubú bí eléyìí èyí tí a lè sọ wípé accident wípé bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn àmọ́ ká fọpẹ́ fún Ọlọ́run fún títí eléyìí tí ó ṣẹlẹ̀ ní àárọ̀ yìí wípé a lọ́wọ́ Ọlọ́run fún eléyìí tí ṣẹlẹ̀ láàárọ̀ yìí pé kò sí ẹ̀mí kankan tí tí ó bá lọ ọpẹ́ ni kí a dá ní ọwọ́ ọlọ́run akànnì kákànsáré mú ọ́pdẹ́ẹ̀tì wá sí ojú ìwòran yín ẹni sùúrù. gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ wọ́n ní àkọ́kọ́ asin tó máa ṣẹlẹ̀ ní sport tí a wà lélẹ̀ yìí a sọ wípé sport yìí wípé asin ti máa ṣẹlẹ̀ ní sport yìí ní gbogbo ìgbà àmọ́ ohun tí àwa gbọ́ ni wípé wọ́n ní ní òpópónà yìí òpópónà yìí èyí tí ó jẹ́ ọ̀dà yìí wípé oríṣiríṣi asin ló máa ṣẹlẹ̀ níbi bẹ̀ tó dẹ̀ jẹ́ pé bí eléyìí tó dẹ̀ máa mú ìmí àmẹ́mí lọ ìmí kò ní mú ẹ̀mí lọ àníri ju bí eléyìí a kàn ní pé kí a mú update wá sí ojú òòràn yín tí ẹ bá rí báyìí ẹ rí i pé ibi tí àwọn èèyàn ti ń ta ọjà ní eléyìí tí azet eléyìí tí ó ti ṣẹlẹ̀ àmọ́ ọpẹ́ ni fọ́lọ́run wípé kò mú ẹ̀mí lọ. àdúpẹ́ o. a nílí ju bí eléyìí lọ Koiki Media bring the world closer to your doorstep ẹ ṣe gan fún ẹ̀yin tí ẹ láǹfààní láti bá wa wo ohun tí update tí ó ṣẹlẹ̀ ní òwúrọ̀ yìí bye for now.